صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيقول الله سبحانه وتعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون Olúwa wa Ọlọ́run ọba wa ọba tó ga jùlọ tí ò sí nǹkan tó ga jù ọba tó ṣe pé ó dá àwọn ọmọ ànábì ádámà. nígbà tó wá dá gbogbo tó wá jẹ́ dáadáa ni wọ́n gbogbo tí ń jẹ́ dáadáa ọlọ́run ọba wa ń tọ́ka wa sílẹ̀ àwọn ìgbésẹ̀ tá a máa gbé tá a fi máa rí ọlọ́run ọba ń darí wa àwọn ìgbésẹ̀ náà àwọn tá a máa ṣe tí a ọba wa tí ó fi máa jẹ́ ọlọ́run ọba wa ti síbi àwọn nǹkan táàbí máa rí àánúbà láti ọ̀dọ̀ rẹ̀. ẹni tó tọ́ mi ènìyàn fi máa ń ní ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run bá wá sí wèrè fún wa ní al olúwaníwa mi ẹ̀yà lè an khalaqa lakum ọlá nínú àwọn àmì owó ọlọ́wọ́ ọba tó ga jù nínú àwọn àpẹẹrẹ tí ò sírú ẹ̀ mọ́ lórí rẹ̀. nínú àwọn dáadáa tètè ọlọ́run ọba ṣe ló jẹ́ àmì tí àpẹẹrẹ jẹ́ gbọ́dọ̀ mọ́ dámì mà. a ń kọ́lá kọ́lá fún onífẹ́mi ọlọ́run ọba sáfún èèyàn máa tọ́bi ádámà. ní àwọn bútíkò láàrin ara yín náà mo ti yọ nǹkan náà jáde. ìjẹ́ kí ni sọ́nà tó lu ọwọ́ yọ fún wa. olúwa ni mo yọ àìsùwáàdà mo yọ àwọn ọ̀kan jáde láàrin èèyàn máa tọ́bi ádámà káwọn ọmọ jẹ́ ìyàwó fún ẹ̀yìn akọ. mo yọ àwọn àkájáde ní ẹ̀yàn ọmọ àtẹ́bí ádámà láwọn ọmọ ẹjẹ́ akọ ọmọ ọkọ fún ẹ̀yìn abo ọlọ́ni ìjà dáadáa yín lákọ dáadáa yín lábò yìí kọkùnrin nu yín ọmọ obìnrin káwọn obìnrin nu yín náà àwọn kò sí ilẹ̀ ìhà nǹkan tá a torí ẹ̀ ṣe é bẹ́ẹ̀ ọlọ́run la kẹ́kẹ́ lè mọ rí nǹkan sinmi sí lọ́dọ̀ yìí. níjọ́ tí ìdààmú wá dé tí wàhálà wá dé tẹ̀mpétọ̀ mi ènìyàn wá gba níjìbànújẹ́ ó wá kí ni nǹkan tí ó rẹ̀ lọ ní wáyàwó rẹ̀. tó bá ti rí obìnrin tó jẹ́ ìyàwó tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ tí bá ti ilé ìhà ọlọ́run tó lóbìnrin náà tí wàhálà bá débò náà ìdààmú kan débò náà ìbànújẹ́ kan débò náà yíyá ìlò náà ìwọ̀n ń wá ìfọ̀kànbalẹ̀ ọlọ́run níbi tóun náà àlò ní sábà níta lé kalẹ̀ tóun náà máa fọ̀kànbalẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ padà sọ́dọ̀ ni. sáà ṣe ayé lọ́kọ̀ọ́ nìyẹn ẹ̀yà أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها níjọ́ tí òde bá gbóná àwa ń wá bò láti fẹ́ tí n ti gbóná lára wa yìí ọlọ́run ká máa padà sọ́dọ̀ àwọn ẹ̀yà wọn. ọlọ́run ká lè bá ayé lè ṣe dáadáa lẹ́yìn ipa ìfọ̀kànbalẹ̀ sáàrin lọ́kọláyà yìí ká ní ẹ̀mọ́ ìgbésí ayé lọ́kọláyà a atúwàsí si a àárín iná fi ìdáàlì yàrá àyà ni ọlọ́ni ń dáàlè àwọn àpẹẹrẹ mẹ́fẹ̀ àwọn àmì mẹ́fẹ̀ ìfọ́n mi yẹ kàkàrò ọlọ́ni àwọn ẹni tí efe ń mọ mẹ́fẹ̀ fún òun náà làwọn ẹni tó bá lè ronú jinlẹ̀. ẹ̀yin mùsùlùmí òdodo ibi àdéjọ́ ní èèyàn bá ti ní ìyàwó láyé àtúnyẹ kó máa rí ìfọ̀kànbalẹ̀ lára ìyàwó rẹ̀ àdéjọ́ tí èèyàn bá ti ní ọkọ láyé àtúnyẹ kó máa rí ìdùnnú kó máa rí ayọ̀ látara kó ní ọkọ ni àdéjọ́ tí yóò bá ti níyàwó láyé àdédùnnú rẹ̀ ò tí ì gbé látara ayà tó lu aṣọ ike ní dákúnú ilé ìhà iná ṣe gbé àwọn ìyàwó kalẹ̀ fún ìdàlẹ́jẹ́ لكننا مع الأسف الشديد والحسن المريض نعيش حياة غير هذه الحياة أبو بكر من جماعة ìjọ ọlọ́wọ́ ọba ló ń sìn láì lè gbé ayé lọ́kọ láya balẹ̀ fún yìí ṣé ká lè máa rí ìbọ̀kan balẹ̀ ká lè máa rí ìgbádùn ní gbèsè ayé lọ́kọ láya àwọn èèyàn kan mọ̀ ń gbé gbèsè ayé lọ́kọ láya lè ní ó máa ń dàbí jáde mọ̀ fún wọn. àwọn ọkọ láya mi ń bẹ wọn ti fẹ́ra wọn ní ìsìlábá ni a máa kà á bàbá ń kọ ọdún kejì ọdún kejì èmi jẹ́rẹ̀ èmi jẹ́rẹ̀ àmọ́ máa ka ọdún mẹ́wàá àmọ́ ọdún mẹ́wàá tó ti bá ara wọn pè wọn àrí dùnú làárọ̀ sílẹ̀ lábàá ilé rí dùnú làárọ̀ sílẹ̀ ìdùnnú ọ̀fẹ́ ní ilé wọn bójú oṣù kan ní ìjẹ́ kí ló bá ṣé inú olúwa gbé kalẹ̀ náà sùn àṣeyìn kọ́ kí wọ́n ló fà á ti gbèjà ayé lọ́kọláya wọn bí wọ́n dàrú àṣeyìn kankan ló ti mí ti gbèjà ayé lọ́kọláya wọn. ìjọ wa ní ìsìn ká ìjọ tá a bá ti lọ rè é sáà tí ń bá méjì láàrin àwọn tí ń dàrú bá a bá ilé ti láǹfààní àti dá padà ìgbésí ayé lọ́kọ lára ìjọlùwà wá fi ròyìn ẹ̀ nínú àyà yìí òun náà lámà bá mi. wọ́n mi ní àyà ti ànàkọ́lá kọ́lá kò mi ní àǹfùsìkò àṣìwájá lìjà kúnú ilé ìhà. àti ìtọ́lọ̀ ń pè ìgbésí ayé lọ́kọ láya àti bọ́ọ̀kù balẹ̀ lókè ìgbà tí ìgbésí ayé lọ́kọ láya ò bá gbọ́ jẹ́ ìfọ̀kànbalẹ̀ ọkọ àtayá ni kí wọ́n jòkó kan òun dáadáa something is missing nǹkan tó ti sọnù lóde wọn nǹkan tó ti sọnù yìí máa bá lọ rè wá bí wọ́n ti dá padà èdè tí ayé wọn pàpàtì ẹ tó máa rí dòdò bẹ̀ wọ́n lérí dòdò ìjọ kí nìkan náà ti mọ bí èsì jọ̀mọ́ nǹkan yọ ọ̀kan náà ni níjọ́ bí nǹkan yọ ọ̀kan yìí bá lè lè ti kú òní fi di ayé lọ́kọ láya kàkà tó bá yẹ kí wọ́n fi máa rí dòdò bẹ̀ wọ́n lérí dòdò kàkà tó yẹ ká máa rí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ̀ wàhálà lọ́sàn yìí lọlé wa máa lọlé ó yá pẹ́pẹ́ ẹ bọ́ta irú ìgbésí ayé tí wù mọ̀ bára wọn gbé ni àmọ́ yìí ò ní máa gbé ìgbésí ayé báyìí àti kó ṣe pé ìkẹyìn ọ̀kan ta ló ní kó ti gbèsè ìgbésí ayé àtẹ́kẹ́ nìkan náà jàmá olúwa wa ló ti dáìlì gbèsè ayé lọ́kọ láyà kalẹ̀ tó ní kó máa jẹ́ àtẹ̀kìyà kó máa jẹ́ nìkẹ́kùnú ilé ìhà kó máa jẹ́ nǹkan tẹ́ máa rí fọkàn balẹ̀ bẹ́ẹ̀ àtọwá bí àwọn nǹkan sọ nìyí. Bẹ́ẹ̀ni ẹ bá dá rí fọkàn balẹ̀ tí mo lẹ́ẹ̀mọ́ nígbà yìí o. ọ̀nà báyìí lẹ́ẹ̀ máa gbé gbà nǹkan báyìí lẹ́ẹ̀ máa ṣe ó wá láwọn ìlànà kalẹ̀ fún àwọn ọkọ ó la ìlànà kalẹ̀ fún àwọn abo ìlànà yìí nígbà tá a bá dénú mímọ́ àwọn àbó máa wá kà fún wa wọ́n máa ní ẹni jẹ́rẹ́ èjì ọkọ gbọ́dọ̀ máa ṣe báyìí ọkọ gbọ́dọ̀ máa ọkọ gbọ́dọ̀ máa ṣe báyìí ọlọ́run ọba wa mú gbogbo ó gbọdọ̀ sí báyìí ó gbọdọ̀ sí báyìí ó wá pa gbogbo ẹ̀kọ́ sójú kan. ìjọ tí gbogbo ọkùnrin báyìí lè ní ìtẹ́ yọ kan nígbèsí ayé rẹ̀ pé ìyàwó mi tí mo fẹ́ yìí nǹkan yìí ní màá fi bàrò nǹkan mẹ́múdáde yóò lọ́dún náà jọba inú Al-Qur'an náà láti tayọ. ìjọ tí gbogbo ọkùnrin báyìí lè ti di nǹkan náà mú pé ìyàwó tèmi píríncípù tí olúwa gbé kalẹ̀ òní mo fẹ́ máa fi báyàwó mi lò wọ́n wá ní lìtàkùnú ilé ìhà ìfọkànbalẹ̀ ní òmò ìlara ìyàwó. obìnrin náà gbogbo táwọn kàálẹ̀ ní kó gbọdọ̀ ṣe báyìí kó gbọdọ̀ ṣe báyìí gbogbo ẹ̀ lápapọ̀ tá a bá tún wá kojú mọ̀ wó dáadáa ìkẹyọ̀ kan ló náà padà sí ìjọ gómìnà náà bá ilé ti gbìyànjú pé ìgbésí ayé mi àtọkọ mi ìjẹ́ yọ̀ọ̀kan yìí ti dókò láàánú wa pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run ilé ọkọ bẹ́ẹ̀ obìnrin ó sì mọ̀ gbádùn àmọ́jọ̀mọ́ táwọn ọkùnrin ò bá ilé ti ní pírísìpù ẹ̀yọ̀kan dáhùn ẹyọ ọ̀kan ìta bá ti ṣe gbogbo tó kù láti ní àmọ́jọ́ ní yóò bá ti ní ìgbésí ayé lọ́kọláya ìjà fún ìwọ̀n ẹgbẹ́ fún yẹn. obìnrin náà ìjọ tó ń lò bá fi lẹ́yọ̀ kọjá alábẹ́ta yìí ìgbésí ayé òun àkọ́kọ́ rẹ̀ kò ní sun à abílú wa bí má tẹ̀lé wa káwọn tẹ̀lé wa yìí tẹ̀lé wa fẹ́lẹ̀ ìgbésí ayé lọ́kọláya ká gbogbo wa ọlọ́pàá الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه gbogbo ọkùnrin tó bá fẹ́ kí àárín òun àtìyàwó òun kó máa dùn ó fẹ́ kóun tiẹ̀ mọ́ mọ́ ẹlẹ́jọ́ kankan òun mọ́ nínú ilé yìí ó fẹ́ kó ṣe pé ìyàwó tòun kó jẹ́ kó ń gan ìkọ̀kan balẹ̀ wò láyé níjọ́ dídá tó bá bọ̀ òun níbi iṣẹ́ àti kó dàgbọ́ ti délé ti dé gbogbo ẹni bá fẹ́ kó ṣe pé tífà níjẹ́ bá ń léwu káàkiri gbogbo ògbóró tí wàhálà bá ń dà fún káàkiri gbogbo àdúgbò ń kó ń ilé ti délé gbogbo ti àyà náà fẹ́ tóbi láì bí mẹ́rin àti kéńké àmọ́ àárín kan pé labẹ́ ló fẹ́. Olúwa wa ní ayyuhal ladina amanu la yahillu lakum an tarithu nisaa kurha wala ta'dhuluhunna litadhabu bi ba'di ma ataytumuhunna illa an ya'tina bi fahishatin mubayyinah. Ibi àwa sọ ní Olúwa wa ní wa'ashiruhunna bil ma'ruf wà á ṣirò húnná bíi màárù gbogbo ọkọ tó bá mọ̀ kó o fẹ́ kí gbèsè ayé òun àti àwọn òkú máa dùn kó lọ di pẹ́sìtì òun ìjà kiri pẹ́sìtì náà kó náà ni wà á ṣirò húnná bíi màárù olùwádìí gbogbo ọlọ́kọ gbogbo ọkọ gbogbo ọkùnrin gbogbo baálé gbogbo bàbá kó máa bá ìyàwó rẹ̀ kó máa bá a lò pẹ̀lú tá máa pè ní dáadáa. ìyìn tó ṣe pé nígbà kan bá bì wọ náà pé á ah, ọ̀rọ̀ tó sọ síyàwó rẹ̀ sọ̀rọ̀ tó dáa ní àbí ìdí ò dáa ó yẹ kó lè wò pé ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu rẹ̀ síyàwó rẹ̀ ó gbọ́dọ̀ máa jẹ́ ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni ó gbọ́dọ̀ jẹ́ tó bínú síyàwó rẹ̀ ọ̀rọ̀ ìbínú wa bẹ́ẹ̀ dé ọgbọ́n ṣẹ́gbẹ́ ìbínú ni níjọ́ tá bá ń bí àwọn èèyàn fi ẹja fún irú ìbínú tí bàbá alágbájá bí ìjó dà bí ò dá káṣí mọ̀ sọ pé a ò dá o ti bínú yìí ẹni bá lè di pírísìpù yìí níjọba níbi ìbáyàwó rẹ̀ lù á kó mọ̀ kó oríire o. kó ṣe pé gbogbo dáàbà fi mọ báyàwó wa lù àtìgbà tá a bá yọnu sí lọ́wọ́ ni kí ìkan náà má lò kọ méjì táwọn ṣe àfi kó máa jẹ dáadáa. bá ń gbé lọ́dọ̀ ọba bá ń gbé lọ́dọ̀ òjòyì wọ́n gbé lọ́dọ̀ ìjọba wọ́n gbé lọ́dọ̀ gbé lọ́dọ̀ àwọn ará wọ́n gbé lọ́dọ̀ àbá wọ́n gbé lọ́dọ̀ ọmọ kéwù ká lò ó kọ méjì tí wọ́n sọ́ọ̀bà fi báyàwó rẹ̀ àti ká ní dáadáa. ìjọ tí ọ̀rọ̀ sọ wá ní á ọ̀rọ̀ tẹ́ ti sọ gbà o àwa wẹ sọ sọ sí ó wá jẹ́ ìyàwó rẹ̀ mọ̀ pé ìdùnnú balẹ̀ àsìkò tá a bá bínú lọ́wọ́ sí àgbo wa tó tún jẹ́ bínú dáadáa tẹ̀wọ̀n pé èèyàn tó máa bínú jọ mí àwọn èèyàn ó sì tún mọ èèyàn pé á ó dà tí ò bá bínú gan ni ò dábìí ọ̀rọ̀ yìí. ìjọ tó rò bá tún wá kó ká bínú ajẹ́pá àti agbọ́dọ̀ mọ ìbínú lẹ̀ ká sọ̀ bínú láti fi rọrọ̀ náà wà á ṣírò nàbí màá gbogbo tó yẹ kí gbogbo ọkùnrin lọ ní ìlú rẹ̀ ọkùnrin tó bá yẹ di eléyìí mú pẹ̀lú ìyàwó rẹ̀ yóò máa tún bọ̀ ìgbà tó ọmọ wọlé nǹkan rírà sínú ilé ìfowójẹlẹ̀ sínú ilé gbogbo sọ́ọ̀bà máa ṣe kó máa ṣe pẹ̀lú ìlànà tó dáa kódà rẹ fowó ń tẹ́lẹ̀ mẹ́kàn sí lẹ́sílẹ̀ wọ́n dá sílẹ̀ àwọn fún yín lówó jẹ tí òun wá ní jẹ́ ìlànà tó dáa gbogbo sábà gómìnà lòkò jẹ dáadáa kí ni ti fi tọkùnrin yìí jẹ́rí gbogbo nǹkan mi ìta máa kà ẹ máa fowó ọbẹ̀ lẹ́lẹ́ ara dáadáa náà nìyóò náà máa ra sọ fún ìyàwó rẹ dáadáa náà nìyóò náà ilé tó bá dáa ní ọgbéyàwó rẹ̀ dáadáa náà nìyó náà aṣọ tó bá dáa ní ọmọ rà fún dáadáa náà nìyó náà máa sanwó ilé ìwé àwọn ọmọ rẹ̀ dáadáa náà nìyó náà gbogbo táàbà máa kà ní ẹ̀sọ́ tó yẹ sí àwọn ọkùnrin ó máa fáwọn ìyàwó wọn abẹ́ píríncípù tó wà náà ni pé wà á ṣe òun ná fèrè màrú olùwádìmọ̀ fáwọn ìyàwó yìí kò dáadáa àṣọ́bìnrin tó ní sẹ́ni gbogbo nǹkan ní ìdíjẹ̀dí àkàtà bẹ̀rẹ̀ abẹ́ ìkẹ́ yọ ọ̀kan yìí náà ló wà. ìjà kí nìkan má jọ̀rọ̀ mùsùlùmí ó náà ní pé gbogbo obìnrin tó bá fẹ́ bá ọkọ rẹ̀ gbé tó sì fẹ́ máa rí ìdùnnú ní ilé ọkọ ó fẹ́ máa rí ìfọ̀kànbalẹ̀ ní ilé ọkọ kò fẹ́ kó máa kú òdílé lẹ́yìn kó máa bọ́ sílé lẹ́yìn kó kú òdílé lẹ́yìn lẹ́yìn kó bọ́ sílé lẹ́yìn lọ́la kókó olè mahmud léde kókó abílẹ̀ abdulrahman lọ́tùlá tí yóò bá ti bẹ́ẹ̀ máa ṣe yóò máa tọ́jú létá nítorí bá àdá àwọn ẹni tí gbogbo obìnrin lọ rí wà ní ẹyọ kan fún lọ rí gbogbo ìgbésí ayé ẹ̀. ìjọ tó kọ rẹ̀ bá ilé ní àkọ́kọ́ tá a kà tóbìnrin náà wá ilé ní ìlà abẹ́ kàkó náà yìí a ìgbésí ayé lọ́kọ láya bẹ́ẹ̀ bá ní exemplary ìtumọ̀ rẹ̀ ni pé àpèjúwe ni ó jẹ́ fún gbogbo ẹni tí ò bá máa fẹ́ láyé a irú tí lágbájá lè ní náà gbogbo obìnrin ni ó mọ fi irú tiẹ̀ sọ̀rọ̀ pé áhà ah, ah, irú ọkọ lágbájá lè ní náà fẹ́ gbogbo ọkùnrin ni ó mọ fi irú ìyàwó sọ̀rọ̀ pé irú ìyàwó lágbájá lè ní náà fẹ́ nítorí pé ìdùnnú nípa ti dàgbé yìí àmọ́ tí kan bá ń bẹ lọ́dọ̀ ọ̀kan tí ò sí kan lọ́dọ̀ ọ̀kan ènìyàn máa ìjẹ́sì kúrò ilé yà olúwa sọ́nù àlùkò à ó lè má tẹ̀lé ara rẹ̀. ìjẹ́sì ni tóbìnrin náà gbọ́dọ̀ lọ́rẹ̀ ní òun náà ní pé gbogbo ògbésí ayé obìnrin gbogbo ògbésí ayé rẹ̀ pátá ìjẹyọ̀ kan ní gbogbo àbíwá òun náà ní sáǹtẹ̀ bí lárúbáwá bá ní ring of doubt a ní nǹkan méjì tá a ń pè bẹ́ẹ̀ kọjá pé gbogbo tí ò bá máa yọ ọkọ nú gbogbo tí ò bá máa fi ọkọ lọ́rùn ìgbà tó bìnrin yóò bá lanu ẹ̀ sọ̀rọ̀ ó yẹ pé ọ̀rọ̀ tó yẹ pé nígbà tó bá sọ lọ́ba inú ọkọ ó sì dùn pé ìyàwó òun sọ̀rọ̀ ìjọ tó ọba ti mọ̀ kọ́rọ̀ tó sọ ọ̀rọ̀ tí ó fa ọkọ rẹ ló jẹ́ ni obìnrin tó bá yẹ lanu sọ bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ní sọdà ló lórí ara rẹ̀ ọ̀rọ̀ ẹni obìnrin tó bá tún mọ̀ pé ah, ọ̀rọ̀ ni mo sọ yóò bí ọkọ̀ nínú bẹ́ẹ̀ni àmọ́ nígbà látara àìdúró ti àwọn nǹkan yìí ilé ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tó lè nígbà tá a sọ ọlọ́mọta ni wọ́n kú ẹ̀rọ obìnrin mi ó mà kọ́rọ̀ gúlò fẹ́ sọ yóò wá máa ní àbúrò ẹ má bínú sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọtí mà ah, tó ẹ má bínú ọ ilé wa ẹ má bínú ọ ẹ má bínú ọ ìmọ̀ tó bá dùn yìí ẹ dákun ẹ ọ èyí ṣe ń gbé jẹ́ àwọn ọ̀nà tí fi ń fi ìfọ̀kànbalẹ̀ nínú ilé ọkọ láyà rẹ tí ń ṣe ń fi ń dawẹ́wà rèé tí ń ṣe ń fi ta ẹ ọkọ yóò wá dà bí tààrẹ ọkọ yóò wá dà bí ìgbàdéyàn búrẹ́dì nítorí wàhálà àti ìgbàgbọ́ pariwo zawudu mu hippo fi hayati marhatu muslima ti zawuda kama wá ìyọnu ọkọ jama ó pàtàkì lẹgbẹsẹ ayé gbogbo obìnrin wa mẹ́fà tó fẹ́ gbé ilé ọkọ rẹ̀ sẹni gbogbo tí ẹyà àlejò obìnrin ò gbọ́dọ̀ kú òlé àti tó gbá ìyọnu ọkọ rẹ̀ ẹ dáàbò sí dáadé wá ìyọnu ọkọ náà bọkọ bá ti lóyá kò gbọ́dọ̀ ní kò sáàyè ẹ dáàbò sí dáadé wá ìyọnu ọkọ náà ni torí pé tó bá ti mọ̀ pé tọkọ bá ti ló yá kóun sọ pé bísímì láì ló ìyọ ọkọ inú kó yá mọ jẹ́ bẹ́ẹ̀ náà ìjọ tó bá ti ní kò sáàyè ọkọ ò ní yọnu tọkọ ò bá ti wá yọnu àwọn màláyé kò mọ̀ wá gbèsè tètè ọjọ́ ló fi má ọlọ́mọ sáà sáà ní ọkọ wa gbogbo àwọn obìnrin wa tí wọ́n bá ń wá ìgbésí ayé ọ̀rọ̀ lọ́dọ̀ ọkọ wọn ẹja lọ́ọ̀rì máa ṣe fún ọba ìgbé ìyọnu ọkọ ilẹ̀ mọ́ wa o níbi ọ̀rọ̀ ẹnu rẹ jẹ́ kó jẹ́ ìjọkọ̀ rẹ yọnu sí ìjáde rẹ kó jẹ́ ìjọkọ̀ rẹ yọnu sí ìmúra rẹ kó jẹ́ ìjọkọ̀ rẹ yọnu sí gbogbo ògbésí ayé rẹ kó jẹ́ ìjọkọ̀ rẹ yọnu sí ọbẹ̀ ralẹ̀ ọbẹ̀ kọ́lé ọbẹ̀ rakọ kó jẹ́ gbogbo ìjọba máa ṣe kó jẹ́ ìjọkọ̀ rẹ yọnu sí máa làmìyẹ́ kúròjọ àlùfọ́jú òdìlá lókè ìgbà tí ìgbà náà bá ti kó ní òmìnira ọ̀hún àfi tọkọ bá ní àfihàn ah, tí mo yọ lọ sí pé ìyàwó ìwà ìyàwó mi o ọgbọ́dọ̀ mọ bóra o ó ní òtún tẹmí lọ́rùn àá ah, ah, ọwà níyìn o àmọ́ ìṣẹ̀lẹ̀ òun bẹ́ẹ̀. oníbi ìkẹyìn ọ̀kan sáàbí ní ìjọba ń wá ìyọnu ọkọ òní tó bá ti gbé nígbà tá a bá rí ìyọnu ọkọ tán ìbínú tọlọ́run láwa lọ ní kò wàdà náà àtàlìbàṣọlógún tí màá ti yá sílẹ̀ káàlì àmọ́ tó tí ò bá ti síbi inú ọlọ́wọ́ bá ń bẹ̀ ọkọ wa ní mo ti fẹ́ rèé irú aṣọ báyìí mo fẹ́ kọ́ ọmọ wọ̀ irú bàtà báyìí mo fẹ́ kọ́ ọmọ wọ̀ irú oúnjẹ báyìí mo fẹ́ ká ọmọ jẹ kódà tí ò bá tiẹ̀ wá sí ọlọ́run bẹ́ẹ̀ jẹ̀ máa ẹ̀kọ́ kan tí wọ́n ń bẹ tó ẹ káwọn obìnrin wa lọ nìkọ́ níjọ́ míì nǹkan lè tẹ ọkọ lọ́rùn tẹ débi tí ìyọnu ọkọ wà nù abóbìnrin ò ti bẹ́ẹ̀ ìjọmọ́ ọlọ́run ọba wa gbé àwọn obìnrin kalẹ̀ pé àwọn ọkùnrin jẹ́ ń wò agbátẹ̀lé wọn lọ́wọ́ lòótọ́ fáwọn aláṣẹ àrídáàbò ọwọ́ amúná ààrẹ nìta olúwa láwọn ọkùnrin láti ṣe aláṣẹ lórí àwọn obìnrin aláṣẹ ni wọn o àmọ́jẹ́ nígbà àwọn ọkùnrin ti dá aláṣẹ o obìnrin tó bá mọ̀wé rẹ̀ tó dáadáa òun ni ó wá di remote control fún ọkọ rẹ̀ tó dá aláṣẹ ọkọ kan máa pàṣẹ ni àmọ́jẹ́ ìwo lọ́kọ́ ó máa pa àtọwọ́ rẹ̀ lóde tó máa wá àti tóbìnrin bá mọ̀wé rẹ̀ tó tó bá gbé ẹ̀kọ́ sí ìsìlámù kó lọ látara ọ̀làjú òdì ìgbésí ayé ìdàrú yìí ìgbésí ayé western world sẹ́kàdúgbò ẹ̀ máa gbé ẹwà ìdádúgbò obìnrin ò wá dé nínú ìmọ̀ pé irọ́ mi náà ní ráìtì nínú ilé yìí ẹ̀yẹ mi gan àti graduate wọ gẹ́gẹ́ bí ta ni gbogbo orú àwọn nǹkan tó yẹ káwọn obìnrin lọ rè é yọ kó níbi ìdá yìí wọn má rí rẹ kó jẹ́ ìkankan wájú ọkọ rẹ àmọ́ ń dọ́ tóbìnrin bá ilé ní rí rẹ kó jẹ́ ìkankan kò ní ìdùnnú ọkọ rẹ. tó ọba bá wò kọ jẹ́ ìgbàgbé láti fi ronú tèmi ó ti gbádùn tó tọkọ mi mú wa lọ tó o bá fẹ́ padà síbẹ̀ ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á gbé gbà ọ̀nà kó o tún fi ọ̀nà ìyọnu rẹ̀ kó o tún Abu Hamza. lákòókò náà ó jẹ́ àkókò tí islam ò tí ì dé táwọn lárúbáwá máa kórìíra fáwọn òbí obìnrin olùwàsánlá kùránì pé wà ìdá àbúṣerọ àhàdó obìnrin ọ̀nká lọ́lá wà dúró mùsùlùmá wà húwa sàrí ìyàṣà wà rà mí ní kó mi tú ìmọ̀ àbúṣerọ mi. aláàbí tó bá sọ fún kankan nú àwọn lárúbáwá kó bí mo obìnrin tó dúró ó sì gbà ó yóò mọ̀ banújẹ́ yóò tún wá mọ sápamọ́ káwọn èèyàn àmọ́ Abu Hamza ìyàwó rẹ̀ bímọ lóòótọ́ ó bímọ kíní ó bí kejì ó bí kẹta ó bí kẹrin jọmọ obìnrin gbogbo wọn obìnrin wa lóyún mi Abu Hamza wa pè tó gbogbo wa ńlọrọ àjọ àmọ́ kí n tó dé mọ̀jẹ̀ ń bọ́ mu obìnrin lẹ̀ o bí n bá ilé bọ́ mu obìnrin lẹ̀ yìí ní ilé ọkọ̀ lérò lọ àmì àti òkúté ní olé ìmọ̀ níjọ náà lè àti ẹ lóde pé èmi ò mọ̀ lọ́dún gbé lọ́dọ̀ obìnrin náà bá bẹ̀rẹ̀ sí gbogbo ìgbọ́ àwọn àmúta àbí báyìí jama mùsùlùmí ó mọ̀ lóyún lòótọ́ ó lóyún ta ló ní ìlú ó bá bímọ àmọ́jọ́ tí ó bímọ àbọ̀ amúdé òsèlé ó bá bímọ obìnrin báyìí àbọ̀ amúdé òsì ìdélé nígbà tí yẹn máa ń bẹ níbi ọ̀nà bàbá ọ̀nà wa yìí níbẹ̀ làbọ̀ amúdé àwa àwọn èèyàn ti di pé a ah, a ah, kàràfàní àtọ́ obìnrin obìnrin ìyàwó rẹ̀ ti fi ìbànújẹ́ bá dé ó bá ní ilé ní tèmi náà yìí mú ó bá dá àdúgbò délé èyí tí ó fi wọlé ó bá bọ́ sí délé bọ̀ wọn nígbà lọ sí débẹ̀. àwọn èèyàn wá ń ké fúyàwó pé ọkọ yìí mọ̀ ń bẹ lára ń dé mọ̀ dídé à ń kó máa ti ó fẹ́ mú lérí rẹ̀ sẹ́nu àmọ́ kìí ṣe láàrin ìrìn àjẹ́ ẹ̀ tẹ̀mọ́ irú ìṣesí ìdáláwọn obìnrin tí wálé nìyí ni àìlẹ́kọ̀ọ́ ni wọ́n fi tó ìmí yóò gba mi lébi lọ́kọ̀ wà lọ́dún pé ó jẹ́ kó rẹ̀ bọ́ta àbóbìnrin yẹn gbọ́n tó ṣe ó wá bọ́ta kó wọlé ó wá ń lọ sí ẹ̀gbẹ́ ẹni wíńdò mi tábù hamza wa ìwọ̀n ní wọ́n ń dá ní fọ́mọ bí ẹni fọ́mọ ṣeré máa ní abi hamza tala yàtìnà yàtọ̀lù fìlbẹ́yì ti lẹ́yìn yàtìnà fọlùbáàdà àìlà nàlìlà ìbàdìnà wàlẹ́ ìtàdá ìbàdí àìdínà فنحن كالأرض لزارعين نفرط ما قد زرعوه فينا ọmọ lọ́dọ̀ ń bá fẹ́rẹ́ àtẹ́ńdọ́gbọ́n fi rìmúùtù kọ̀ǹtù ọpọlọ àbúrò àbúrò ó ní máa lè àbí àmùdáta láàyà àti ìnà bí ti ń kọ́ nínú àti gbọmọ sókè ó ní à kí ní dàgbà àbúdà tó lóun ò ní wálé wa mọ́ yàtọ̀ nù bílbẹ́yì ti lẹ́yìn yẹ̀lì ìnà aláàjẹ ẹ̀gbọ́ pé lẹ́yìn ìbẹ̀ lẹ́yìn wa mú ìná ti dé nìyí. kọ̀dùbọ́nà aláàdáni dàgbà nìyìnà àwa àyèdí ìlà ẹ bá wa ké bá wà ẹni ká máa bímọ ọkùnrin ká wa wa ní gàrí àwọn obìnrin ti wa ilẹ̀ lásán táwọn àgbẹ̀ máa bí irú tí àgbẹ̀ wa Yorùbá ní yẹn máa gbin kó lè kí ni. ó wá gbẹ̀kọ́ irú téèyàn bá gbè sínú wa náà ló mọ òwú jáde àbúráńgà tó gbé obìnrin sínú wa náà láti ń bí ọmọ obìnrin náà jàmá ó gbé ọ̀rọ̀ ilẹ̀ ṣe sẹ́díńgà tó fi wí lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta múra ara àbúráńgà ló jáde tó wà pé ó yá táwọn ọjà sóró lè já parí látẹ̀lé àtọwọ́ mi náà lọ́mọ obìnrin wà ìwọ́n kọ́lọ̀ ń bímọ obìnrin jàmá ìṣúra fẹ́ mú ẹ̀kọ́ bọ́ọ̀lù bá ṣẹlẹ̀ láàrin ìwà àtọ̀kọ́ pé ọkọ wọ́ọ̀kọ̀ rẹ pé ọkọ rẹ wálé ní dìgbà tó ọba sọ tí wọn náà bá ń jẹ́wọ́ pé graduate rẹ kàkà ẹ̀rẹ̀ màánà ǹgbà wá jẹ́ gbọ́dí ní fún wa àní olùwà ní pé ayé lọ́kọ láya ọlọ́run ní ìjà gbé lálẹ́ mú ọlọ́run la gbé yín kalẹ̀ ìtẹ́kùnú ilé yà kẹ́ni wọn ní wọ́pọ̀ balẹ̀ láàrin ara yín àtijọ́ tí ò bá súnmọ́ sí wọ́pọ̀ balẹ̀ àwọn agidi méjì sì jẹ́ ọkọ ni ò máa lo pírísìpù wà á ṣerú ẹ máa bá ọ̀yàwó yín lò dáadáa àbíyàwó ni ò máa lo pírísìpù tọ́lámù ọkọ wa bí والرزق اللين والعمل المتخبر وصل اللهم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم قوموا الى صلاتكم يرحمكم الله